من مراد ثم من قرن قال نعم قال فكان بك برص فبرئت منه إلا موضع درهم قال نعم قال لك والدة قال نعم قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول يأتي عليكم أويس بن عامر مع أمداد أهل اليمن من مراد ثم من قرن كان به برص فبرئ منه إلا موضع درهم له والدة هو بها بر لو أقسم على الله لأبره فإن استطعت أن يستغفر لك فافعل فاستغفر لي فاستغفر له فقال له عمر أين تريد قال الكوفة الحديث àwọn àdéhìsì wọn alábẹ àkọlé ṣíṣe àbẹ̀wò àwọn ẹni rẹ wò àti níní àwọn ẹni rẹ lọ́rẹ̀ àdéhìsì alákọ̀ọ́kọ́ lónìí ó jẹ́ àdéhìsì ẹlẹ́kọ̀ọ́kànléláàádọ́rin lẹ́yìn tí ọgọ́rùn-ún mẹ́ta ẹgbẹ́ wa yìí wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu. هنا قوى أتدعى النبي محمد صلى الله عليه وآله وسلم ولا نبي صحيح الناس معادن كمعادن الذهب والفضة هم ألماني هنا لوية كغبي هم ألماني ورا أتفدكا يعني كني gbogbo gbà pátá ohun tó ń wá wọn náà làwọn èèyàn àwọn èèyàn wọn kì í akọ́ǹtọ́ ní ìgbà kankan àmì èèyàn abìyì ni wọn gbogbo bíkíbi gbogbo àyíká yìí tí wọn ti rọmi èèyàn wọn máa ń mà ní nǹkan alápọ̀nlé ọlọ́run ẹlẹ́dàá olóṣè bẹ́ẹ̀ ló gbé àpọ́nlé ọlá àti gíga fọ́mi èèyàn báyìí àpọ́nlé yìí ọlá àti gíga yìí kìí ṣe ń ta tọwọ́ dá fúnra wa ọlọ́run ọba ló wù ló ṣe wá bẹ́ẹ̀ torí ẹ̀ wọn kì í rí wúrà ní ìlú àwọn ọ̀làjú kó wọn má kà kún bẹ́ẹ̀ náà ni fàdákà ẹ̀yí sì rí kìíní kejì nílẹ̀ àwọn sábàrúmá káwọn náà má kà sí gbogbo oníkálukú iná lọ́ka wúrà àti bàbàrà lọ́ka wúrà àti fàdákà kún ka bàbàrà ẹnìkan ò sí nínú àwọn èèyàn tó máa ń fọwọ́ jábútẹ́ mú àwọn òkúta olówó iyebíye wọ̀nyí kọ́dà tó fi débi pé gbogbo wa pátá polongodo náà la mọ̀ pé nǹkan lójúlówó owó wúrà àti fàdákà bẹ́ẹ̀ náà ni ọmọ èèyàn rí ọmọ èèyàn kan ò sí tó ṣe é pé a lè fọwọ́ wà sẹ́yìn a lè pé tiẹ̀ ṣe jẹ́ báwọn a lè pé èèyàn lásán lásán à èèyàn máa ń kìí ṣe ewúrẹ́ lásán lásán kìí ṣe àgùntàn lásán lásán kìí ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ lásán lásán èèyàn wọn èèyàn sọ pé èèyàn lásán lásán ẹni tẹ́ bá rí sí máa ń lo orú èdè onígbèraga burúkú ni wọ́n sì ti sọ. So, wọ́n ní ìgbéraga ní síwájú parun ẹni ọba ti kọ́ mẹ́yìn sí àforí ara rẹ̀ nìkan wọ́n wò pẹ́ lómi ọ̀já mọ̀ kankan ọ̀nìkan lè yàn irú wọn sábà níláárí láwùjọ mẹ́yìn wọ́n máa padà tẹ́ káyìn náà ni torí ẹ̀ ọmọ èèyàn ọlọ́run ọba ọ̀dá wọn lẹ́dàá tó ṣe fọwọ́rọ́ tó ṣe fojú di táà ní káàkùn agbọ́dọ̀ kà wọn kún ipò àpọ́nlé tọ́lọ̀ ń gbé wọn sí àwọn náà gbọ́dọ̀ gbé wọn síbẹ̀ annaasu ma'adinun kàmàádìní zahabi wàlfẹ́dà ń alùmánì ńlọmìyàn ṣe bí wúrà àti fàdákà ti ṣe jẹ́ ohun àlùmánì. خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا ibi táwọn ẹbí ń lọ gangan ni tàbí pé àwọn èèyàn ní nǹkan àlùmánì òun náà ni pé àwọn ẹni tó jẹ́ ẹni tí ó jẹ́ aborí àwọn ẹni tó ga àwọn ẹni tó ga jù láàrin àwọn èèyàn ṣáájú kí islam ó tó dé àwọn náà ni ó tún máa jẹ́ ẹni tó ga lẹ́yìn ìgbà tí islam dé nítorí pé a ní nílùú ọ̀làjú wúrà àti fàdákà ni wúrà àti fàdákà ọmọ jẹ lílo àwọn olùkóńkọ wúrà àti fàdákà iná ni wúrà àti fàdákà ọmọ jẹ nílùú àwọn olùkó náà kò síbi jáde láyé tí ó ti jẹ́ pé iyì àti àpọ́nlé tọ́lọ̀ ń gbé fún wúrà àti fàdákà ọ̀yọ̀dà kò sí ibikíbi tẹ́ ẹ bá gbé dé nǹkan àpọ́nlé náà ni bẹ́ẹ̀ náà làwọn ẹni tó ti ga ṣáájú kó tó di pé ìsìláàmù dé táwọn ò wọn lẹ́ni bàbàrà táwọn ò wọn lásìwájú táwọn ò wọn lẹ́ni tó ṣe é pé wọ́n lè pé ká ṣe nǹkan ká ṣe wọ́n lè pé ká pàtì láti torí tí wọ́n sọ á fi pàtì ẹni pàtàkì náà wọ́n máa jẹ́ lẹ́yìn ìgbà tí ìsìláàmù dé ẹni tó ga jù ẹni àpọ́nlẹ́jù náà wọ́n máa jẹ́ lẹ́yìn ìgbà tí ìsìláàmù dé ṣùgbọ́n májẹ̀mú kan tí ò ní jẹ́ kí wọ́n pàdánù pò yìí ò ní ìdàfàkìhò náà bá kọ́ ìmọ̀ àgbọ́yé sí ipò àpọ́nlé ni wọ́n máa wà ipò gíga ni wọ́n máa jẹ́ tiwọn. wọ́láìkín tí ẹ bá kàdì torí kẹ́yìn ti jẹ́ ni gíga ẹ jẹ́ ni àpọ́nlé kí ìsìláàmù ó tó dé ìsìláàmù á dé ẹ tara ìsìláàmù gbérí ẹ kọ́ mà ẹ kọ́ dáadáa tí ìsìláàmù gbé wá ẹ lè jẹ́ ni tó tún ga mà nítorí pé májẹ̀mú ti ń bẹ fún gíga yín ẹ fi níyì tẹ́ fi lápọ́nlé. òun náà ní kẹ́ ẹ kọ́ mà kẹ́ ẹ kọ́ ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn torí rẹ̀ àwọn ọba àwọn baálẹ̀ baálẹ̀ àwọn mágàjí mágàjí ipò ọba náà wọ́n ṣẹ́kù baálẹ̀ náà wọ́n máa pè wọ́n mágàjí náà wọ́n máa jẹ́ lópin ìgbà tí wọn ò sì torí ikú ìsìláàmù dé káwọn kọ́ pàkọ́ sí wọ́n sọ pọ́ta àwọn ní ìsìláàmù àwọn ò nǹkan kan fi ṣe ọdájú pé ẹ̀tẹ́ wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n tẹ kọjá àbíkí àfọ̀ wọ́n tẹ wọ́n fà tẹ́tẹ́ jù àmọ́ tó wá pé bí Islam ṣe déhùn làwọn náà gbárùkù tì làwọn náà ní wọn ọ̀rẹ́ pẹ̀tì náà wá mà náà ń kọ́ mà làwọn náà lágbọ́yé nípa ẹ̀sìn ipò gíga wọn náà wọn máa bẹ̀ kọ́dà wọn tún ga ju tàtẹ̀yìn wa lọ tó bá ti jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí wọ́n sì mà nípa ẹ̀sìn ya laita qaumi ya'lamun ìbá ṣe fáwọn èèyàn wa mọ eléyìí pọ̀lọpọ̀ nínú wọn wọn ò bá gbà kíkẹ́ ní táwọn ti ń rí tẹ́lẹ̀ táwọn ń pè lápọ́nlé wọn àti èyí sàpọ́nlé àpọ́nlé gidi àpọ́nlé tó kárabàtà tó tóbi tó bu àyà kò síbi kan nínú Islam nítorí lábẹ́ bùrádà àṣà àpọ́nlé wọn máa ṣe fúnra wọn náà àpọ́nlé wọn máa ṣe fúnra wọn tójú ká ìdọ̀bálẹ̀ yìí nà lọ ní ìbálẹ̀ mu kò jú lọ sàpọ̀nlé wa lè lè lẹ́yìn yẹn sàpọ̀nlé ṣùgbọ́n lábẹ́ àbúradà ẹ̀sìn Islam àpọ́nlé tójú gbogbo àpọ́nlé àyẹ́sí tójú gbogbo àyẹ́sí àkàtí tójú gbogbo àkàtí torí ẹ̀ ló ti jẹ́ pé ńgbà tí wọ́n kọ àkọọ́lẹ̀ àsọyípọ̀ Hudaybiyah ẹni tí ó sojú àwọn kòfàrù Quraysh ọ̀kan nínú wọn tó ráǹtó sojú wọn pọ̀ ó ń ròyìn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó lóun ti nágbára ò nágboro ó ń mọ bí gbogbo àwọn ẹ̀yà ìran èèyàn kọ̀ọ̀kan tí máa ń ṣe àpọ́nlé àwọn olórí wọn ó ń nọ́dọ̀ àwọn rómáwá orí fẹ́ńsẹ̀ ṣe sí Kaisar ọba òun nádùn àwọn fárísáwá onífẹ́ǹsẹ̀ ti kísra sí kísra olórí wọn òun ò tí ì rí àwọn kan lọ́mọlẹ́yìn tí ń ṣe àpọ́nlé olórí rẹ̀ bíi báwọn èèyàn Muhammad sallallahu alaihi wasallam ti ń ṣàpọ́nlé rẹ̀ wọ́n ṣàlùwàlá tí wọ́n ń pè lálùwàlá lọ́dọ̀ wọn débi pómi ni wọ́n máa fi ṣe àárí ẹ̀ka kan omi kan lẹ̀ kálukú ń dùn mọ́ra wọn lọ́wọ́ ni ìwọ kí ọkàn sí lọ́wọ́ èmi ní ọkàn sí lọ́wọ́. sọ àwọn àpọ́nlé òdodo àpọ́nlé tún pé kò sí èyí lè fi wé nínú Islam yìí lọ́wọ́ sórí rẹ̀ yín tí ẹ̀ ń wòran yín lọ́ba tẹ̀ jẹ́ baálẹ̀ ìyẹn abẹnugan láwùjọ ẹ ti dán ti èyí tó ní í ṣe pẹ̀lú àṣà ẹ bá dọ́sí Islam náà wò kọjá pé ẹ̀yin mójútó islam ẹ̀yin ṣe islam ẹ fi islam ṣeré ẹ̀yin ní àpọ́nlé tó ga ju gbogbo àpọ́nlé bí nǹkan sọ yìí pé ọba ti lọ́dọ̀ júmọ̀ ọba ń bọ̀ wá mẹ́sàlásí ládùúgbò bíbáyìí subhanallah ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ẹni tó ṣe é pé ó ti rọ́ọ̀bà rí àmọ́ yóò fẹ́ láti rí ọba wá sí mọ́sálásí ọgọ́rin èèyàn ni ó sì sórí ipò bá ń lọ mọ́ṣáláṣí ibi báyìí lọ́ọ́ ṣe sọ̀láṣí Jímọ̀ à táwọn náà lọ mọ́ṣáláṣí lọ́jọ́ yẹn wọ́n dà kọ́ mẹ́jẹ nítorí tọ́lọ́ ní ti bẹ̀rẹ̀ àwọn náà dé mọ́ṣáláṣí bẹ́ẹ̀ làwọn èèyàn mọ̀ pọ̀ ń di ẹ̀yàn lọ wọ́n lọ́ mọ́ agbá yìí wọ́n lọ́ mọ́ gbà pọ́nlé látàrí pé ọ̀fà sẹ́yìn nídìí kásẹ̀sìn ọlọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba iná ni àwọn èèyàn ti máa fojú ọ̀sẹ̀ bọ̀ wò pé ọba yìí o òun náà bọ́ kíbọ̀ pẹ́ ni àti pé bó lèèyàn ṣe jọba tí ò ní ṣẹbọ bó lèèyàn ṣe ti ṣe jọba ńlẹ̀ Yorùbá tí ò ní sóòṣà wọ́n sàrí tí ọba wọ́n sọ àjókòó sí ìrùdánilẹ́kọ̀ọ́ báyìí à yọmọ sàwọn èèyàn ní ààyè Allahu akbar síkè mùsùlùmí gidi ń bàbá náà ǹjẹ́ lọ́wọ́ á di káfíìn níjẹ́ olódi káfẹ́ ṣùgbọ́n ìgbà tó yẹ pé àwọn ọmọ pápánlé gidi ń bẹ́ẹ̀ di Islam ẹ̀rì tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìgbéra rẹ̀ sá fún Islam ó dàbí ìlú kan tá a lọ bẹ̀rù níjọ́ ni abárí tọ́ba ìlú náà dé ọba náà wá dànù lẹ́kọ̀ọ́ a báyà tí màá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bóyá kìí ṣe bẹ́ẹ̀ asáàdì pé gbogbo aráàlú ó ṣe wọ́n kàyéfì ọba náà jókòó ọ̀nà ń gbọ́dọ̀ ànilẹ́kùn àwa ni ó ṣeé ṣe mi ò kí wíwọ́ ọba kọ́jọ lójú kọ́ máa yà lẹ́nu pé à ọba òdìdí ọba náà wà kí láǹsì sọ ọ̀rọ̀ tó gbóná yìí. ọ̀rọ̀ tó gbóná ṣé sálù àlálà ń kọ́ yẹn jọ àbí wọ ẹgbẹ́ anábà àfa ọ̀rọ̀ tó gbóná ni wípé ìṣẹ́bọsọ́lọ̀ ìṣẹ́bọsọ́lọ̀ àti àwọn aburú tí ń bẹ nú ẹ̀ lórí àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan wọn àtàwùjọ lápapọ̀ àfa tọ́. So, asáti kọ́kọ́ dé kọ́bọ̀ ó jókòó dáadáa pétọ́ ẹ̀yin ní ìsìn bu ọba ẹ̀ ń wò kékeré wa ṣe sọ́ba náà ni wọ́n á tún àlùkè yá màtí wọn náà ṣe táwọn owó ìtàwọn bá ń ṣe sọ́dá wọ́n lè tẹ̀síwájú èyí táwọn bá ń ṣe sí ọ̀dà fún olè pàjì á ọba wọn ṣe dáadáa kọ́lọ̀ wọn ṣe dáadáa fáwọn náà wọ́n jókòó láti ìbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yẹn bí aago mẹ́wàá títí dago méjìlá wọn lọ gbogbo ní tàǹsì wí kò dájú pé ìdá méje nu mẹ́wàá rẹ̀ bá wọn láàmú wọn láì wọn ò dìde mọ wá ní àpèjúwe o ti fi sáǹpù kan lélẹ̀ ó kú káwọn ọba yòókù tẹ̀lé yín kéré wọn wá ni bá wà kọ̀ yẹ nìkan lẹ́nu àmọ́ kóòtù òjì wọn yìí sábà sọ̀rọ̀ ọlọ́run báyìí tí èsì pé ó là ọ apàfà tí èsì pé a fẹ́ máa yìnyàn kí ẹ wáá jókòó bẹ́ẹ̀ ṣe jókòó yìí ah ẹ ti fi sáǹpù lálẹ́ lẹ̀ kí ṣe dandan nínú òfin ọlọ́run òun náà ní pé nígbà tó o tó pa gbogbo pálapàla rádaràda tì lóńtóńtó wọn lọ gbọ́rọ̀ lọ ó lè sẹ́kù lára rẹ̀ o sì máa lọ gbọ́rọ̀ lọ kó o fi mọ̀ pé àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí ọ̀n bẹ nínú tí mo gbọ́dọ̀ gbìyànjú láti pàdé. àtàmọ̀kùnmọ̀lá àwọn èèyàn nǹkan àlùmáànì ni wọn láyé ojú dúdú àti lẹ́yìn ìgbà tí Islam dé àwọn ẹni gíga gíga àwọn ẹni yẹ ẹni àpọ́nlé kí Islam ó tó dé ẹni gíga náà wọ́n máa jẹ́ ẹ̀rí ìyà àti àpọ́nlé wọn máa jẹ́ lẹ́yìn ìgbà tí islam dé islam kì í sàbò sí sàwọn kọ́ wa rẹ́ẹ̀kì rẹ kọ́lọ̀ jámà kankan má rárá àmọ́ wọn náà ó sànà láti gba visa visa tí gíga àwọn òfin ní bọ́ ọ lọ́wọ́ òun náà ní kọ́ kọ́ ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn tọba ti ní ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn ó rí kó o sì gàtẹ́lẹ̀ gíga sọ̀tẹ̀ yìí yóò lé kéńkà yóò kọjá àbí tó rò pé yóò dé tọ́ eléyìí jẹba ẹ rí i pé ojoojúmọ́ àwọn èèyàn tí máa ń lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ àwọn ti dára wọn tójú tuntun bá wá òní wọn máa wọ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wáàlì ajájà ojú tuntun wa jẹ́ onípò. olówó ọlọ́lá yóò máa yà àwọn èèyàn lẹ́nu kọ́kẹ́ ah lágbàdá náà wá tàmẹ̀dò náà wá ẹ̀yin náà máa yà lẹ́nu nítorí kọ̀ọ̀kan wa gbogbo èèyàn wá lọ gbogbo èèyàn ló wá gbọ́ gbogbo yòówù pàǹdà pàǹdùkú ìdọ̀tí tó bá ń kó ká tí ń tan lọ ó ara ó wọn nìkan lọ́ọ́ darí ra rẹ̀ ń bẹ́ẹ̀ so and there is no way for you to u-turn ẹ tó bá pé mọ mani abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n sì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan lọ́jọ́ agbó ẹ̀yin mọ̀lẹ́ka ẹ tú mi lẹ́wọ̀ <laughs> wọ́n bá lọ lọ́ọ́lọ́ọ́ báyìí tọ́jú mẹ́ta náà ẹ mọ̀ pé wọ́n ti lọ ìdánilẹ́kọ̀ọ́ ayé tèmi ọ́ yàtọ̀ kọ́ máa yàtọ̀ nù sáré torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kẹsìn fún wọ́n ń ṣe ra wọn dànù wọ́n ti ra wọn dànù wọ́n rò pé àwọn ga kíkí lọ wá ga ọmẹsìn ọlọ òsẹsìn ọlọ gíga náà yíyẹpẹrẹ tún ti rí Ànábì sallallahu alaihi wasallam ó fi kọ́ kíkọ́ ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn ó fi kọ́ lọ́rùn tó o bá sì fẹ́ mẹ̀ǹtẹ́ẹ̀nì gíga rẹ̀ tó o fẹ́ sọ ipò rẹ̀ ṣáájú kó o tó di mùsùlùmí lẹ́yìn ìgbà tó o di mùsùlùmí wọ́n sá ti kọ́ mọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn ẹ wà àpèjúwe kékeré kan gbogbo yín lọ bá ọba ìlú yín ẹ wá ń sọ̀rọ̀ kan ṣé wá sọ̀rọ̀ débì kan tó ọba wa ló tó bá ọba náà wá bẹ̀rẹ̀ sí ní sọ́ọ́lì ń tẹ̀ sọ ẹ wá fura pé ọba máa máa ń pa ẹ̀sìn gan tọba bá ti sọ̀rọ̀ débì kan ẹ̀bọ́lọ́ náà ṣe lófin níbi tó ti sọ báyìí báyìí báyìí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n sì ní àyà yìí tá a bá wò dáadáa à kálukú ọmọ kọ hà ẹ dákun sí bàbá náà láti wàá bá àbí tá a di bàbá náà subhanallah yìí yàn kọjá gbogbo bẹ́ẹ̀ sẹ́ ń pè torí ké gbogbo ẹ̀ ọmọ ọ̀gbẹ́ àwọn tí wọ́n ti láwọn kéw táwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ babaláwo tí wọ́n ń jalabi láti gbèsè ayé wọn táwọn náà bá wà ń kalẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ni wọ́n padà sí ìdíje pé aa ah, asáǹtara nígbàtí bàbá wọnú àwọn àyà wọn tó bẹ̀rẹ̀ sí ní ìfàjáde tí wọ́n ń sọ tẹ̀síìrì rẹ̀ wọ́n ní ìmáàmù Kúrútùbí sọ pé ìmáàmù ṣòkání ah, ṣòkání <laughs> iyì àti àpẹẹlẹ ọba yọ kọjá ń tẹ lérò àwọn tá a bá ti jẹ kpọrọ jù àkàmàkún àkàkùn kankan wọn gbèbí tí wọn bá fà á lọ náà tọ́ba ló kú ọ́kú tọ́ba lọ́fọ̀ ọ́fà lèmọ́ bá ti rúkú ọkà pátí àtẹ náà mi àwọn ọmọ bíi ti pátí àtẹ sí ṣẹṣẹ pé tọ́ba wù wọn wọn mọ̀ fọlú ẹ̀ sí ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ awa máa ń pẹ́ ẹ̀jẹ̀ awa máa ń pẹ́ ẹ̀sìn ipò kúrú ń sọ wa ọ̀dà kọ̀ wá máa nípa ẹ̀sìn pé tó bá kọ̀ àbùkù sẹ́jú márùn-ún eléjọ́ kan nídìí àwọn wá máa kó sì rọra rẹ̀ fún àbùkù láéláé títí tó fi kú láyé torí ẹni tí ọmọ àbùkù náà máa ń kàn àbùkù gidigidi náà máa ń kàn so níbi tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ náà àbùkù ọkàn o àwọn àbùkù ń sẹpẹrẹ ọsẹpẹrẹ irú àwọn àbùkù tí ọkàn pé wọ́n lè yá mi ṣé ìyàwó rẹ̀ lórí pọ́ǹ bá sọ̀rọ̀ táwọn abọ́fẹ́ tẹ gbogbo orú àwọn eléyìí sọ̀rọ̀ àwọn àbùkù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lẹ́yìn náà ṣe sọ́ọ̀dì lórí mẹ́ àbí sìn ọjọ ìyá ojú ẹ mo rò pé gbogbo irú àwọn àbùkù rondo rondo náà ni olóòlè ṣe tó bá tún pẹ́ lọ́wọ́ ní wọlé òkè lónìí tó tiẹ̀ tún pẹ́ máa mo rò pé gbogbo irú àwọn àbùkù náà ni wọ́n á sọ pé wò lè ṣe pápá tó ọ̀dọ̀ àwọn ló ti kẹ́kọ̀ọ́ tí tó kiri ẹ̀kọ́ kiri ẹ̀kọ́ ká gbogbo lẹ́yìn bọ́ọ̀ bá rẹ́kọ̀ọ́ ta lọ́ọ́ pa lọ́ọ́ tó o ti rẹ́kọ̀tà ọ̀gbá kí ó tó kò bẹ́ẹ̀ tó alùsùnà òsì ní sọ pé ọ̀hàn sùràtù káfí ogójì nǹkan bẹ́ẹ̀ ọba sùràtù káfí ogójì lónìí ló tó gbá kí ó alùsùn kílẹ̀ ẹ̀yin máa hàn kí ó kí ló hàn kí ó kí ló fẹ́ mọ́ bọ́ọ̀ láì ṣe pé wéjú wéjú náà máa hàn táwọn àbùkù kókòkò rondórondó náà ni wàá sọ pé ó ah, lè jẹ́ kẹ́nìkan máa sọ fún ọ pé ọpẹ́ ọpẹ́ ọkàn àbùkù ah, ìwọ fúnra ẹ̀ tòbúrò ìwọ olódò fúnra ẹ̀ àwọn bọ̀ fi kún ní tó sẹ́kù tó fi kún ìwọ olódò fúnra ẹ̀ torí ẹ̀ tẹ́ bá wà mà ní pẹ̀sì ẹ̀ jẹ́ nítorí ga tẹ́ bá wà mà ní pẹ̀sì ẹ̀ jẹ́ nítorí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ kò ní

òsì bó ṣe lè ká tó òsì tọrọ sísì tó lé ní òsì kpòrọ tó lé wà tó kọjá kọ wà mọ èèyàn wà mọ nípa ẹsìn rẹ torí kìí pẹ́ kìí jìnnà fífi yí ọmọ èèyàn kọsá ti kú náà tó yí ọpẹ sìn kà fún onímọ̀ ẹsẹ̀kù kà fún onímọ̀ torí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nìyí ẹni tí wọ́n ronú nípa rẹ̀ nígbẹ̀yìn ọ̀lẹ́sì olóòtú yẹ ká mọ̀ rò láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ká má fi ilẹ̀ ń gbà kankan. anábì sallallahu alaihi wasallam tún wá sọ pé wal arwahu junudun mujannada àti pé àwọn ẹ̀mí ọmọ ogun ni wọ́n àwọn ọmọ ogun tá a rè ní gbogbo àwọn ẹ̀mí ṣe ẹ̀rí pé àwọn ọmọ ogun wọn máa rè wọn wọ́n á train wọn àwọn battalion wọ́n máa jọ train táwọn wà lójú kan náà lẹ́yìn tí wọ́n máa ní kíníkan division àwọn kíníkan battalion àwọn kíníkan so àwọn battalion náà jọ train papọ̀ ẹ̀rí kí wọ́n mọwọ́ ara wọn ju àwọn battalion mi lọ battalion kan kò ní fẹ́ kí àsáwọ̀ nínú àwọn ọmọ ikọ̀ ológun míì kọ́ sáwọ́nù kọ́ dàrún nítorí pé àwọn ti gbọ́ra wọn yé wọ́n ní àwọn èdè tán pè fún wọn tán fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn náà tún láwọn èdè tẹnu wọn kò lé lórí fáwọn máa lò lójú ìjà èyí tó yẹ pé tí ẹlòmíì bá jájòjì tó bá wọ àárín wọn tó máa ń pe àwọn èdè yìí kò ní yé e ó sì lè jẹ́ pé agbọn ọ̀dọ́ rẹ̀ lomi ó ti padà wọ ìgbín lẹ́nu àwọn ò ní fẹ́ ká sáwọ̀ kọ́ wọ àárín àwọn wọn dà gẹ́gẹ́ bíi àwọn ọmọ tí wọ́n gbá bọ́ọ̀lù ìranù yẹn ni ẹnì kan àwọn ọmọ tí wọ́n gbá bọ́ọ̀lù ìranù yẹn wọ́n máa ń fọ́n tírénì tírénì tó máa ń fún wọn òun náà ní pé àwọn eléyìí àti tírénì wọn ti mọ wọ ara wọn lè sọ pé àwọn tó ń gbá bọ́ọ̀lù nulẹ̀ wọ́n ti mọ wọ wọn kò sí ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú tí wọ́n ní lójú tì àwọn professional players kan àwọn agbábọ́ọ̀lù dáa táwọn fi ń jẹun bíi búrẹ́dì àwọn ti ẹ̀kúkú béèrè owó ló fi ọlọ́ ìwọ ní èso fi ọlọ́ káwọn sáti máa jẹun táwọn àwọn wá wà lókèrè wọn á pọn wá pé ẹlẹ́sẹ̀ bọ́ọ̀lù làwọn eré kò sí bó ti lè jẹ́ ẹlẹ́sẹ̀ bọ́ọ̀lù tó wọn ò ní fẹ́ kó sínú àwọn tíìmù yẹn kan ti gbọ́ra wọn yé torí pé ọwọ́ sítáìlì tiẹ̀ tó gbé wà táwọn tí wọn mọ́wọ́ rẹ̀ ó lè jẹ́ pé ní ọ̀dà gbogbo eré wọn rú tó fi máa jẹ wọn jẹkújẹ tó bẹ́ẹ̀ làwọn ọmọ tó tẹ́ rí yẹn rí àwọn ọmọ ogun tó bá wà nínú kọ̀ọ̀kan tírénìn tán fún wọn tó bá fi lè gbọ́ yé kò sí bí ọ̀tọ̀ ṣe burú tó kò sí bí ọ̀tọ̀ ṣe ní nǹkan tó àti borí irú àwọn ọkọ̀ yẹn kì í rọrùn. yàtọ̀ sí àwọn ọmọ ogun míì tí wọ́n rì wọ́n lọ́nà ọ̀tọ̀ tí wọ́n ọjọ́ kan nínú àwọn ẹni tá a rì lọ́nà tó yàtọ̀ yìí. jọlọdọn mujannada àwọn ẹ̀mí ọmọ ogun ni wọ́n ṣe o tààrí má ta àárọ̀ minha tẹlẹ gbogbo àwọn ọmọ ogun tí wọ́n bá dára wọn mà nínú àwọn ọmọ ogun tá à rè ẹ rí i pé wọ́n ṣọ̀kan wọ́n jẹ nǹkan kan náà wọ́n fà mára wọn. wa ma tanakkara minha ikhtalaf ṣùgbọ́n àwọn ọmọ ogun tó ṣe wípé àwọn ọ̀mọ́ra wọn wọn ọ̀mọ́ra wọn ẹ̀rí tọrọ wọn yà pàṣẹra wọn àwọn tó bá jọ mojú ara wọn wọn ṣọ̀kan àwọn tí ò bá jọ mojú ara wọn wọn yà pa wọn jọ máa jà fún nǹkan ẹyọ kan náà àmọ́ wọn ò ní lè jọ jà papọ̀ torí eléyìí ọmọ wò pé àkóbá ni bíbẹ rẹ láàrin wa jẹ èyí náà ọmọ wò pé àkóbá ni bíbẹ tiẹ gan ṣe ìwọ yóò lè wà láàrin ọmọ ogun kọmọ ogun rú wọn kó wọn borí ogun tó bẹ́ẹ̀ náà lẹ̀mí rí jàmá ẹ̀mí wa ó ọmọ ogun tí wọ́n rè gbogbo àwọn ẹ̀mí tí wọ́n bá dára wọn màtá mara wọn wọn ṣọ̀kan àwọn ẹ̀mí tó dára wọn mà wọn yapa wọn ní kí ni dídára wọn mà àtàìdára wọn mà wọn ló ní pẹ̀lú bẹ́ẹ̀ sì ṣe gbà fàfẹ́sìn ọlọ́run tẹ̀ ń sìn ṣe àwọn ẹ̀mí tó gbà fàfẹ́sìn ọlọ́run tí wọ́n ń sìn sẹ̀sìn ọlọ́run ẹ̀rí kírun àwọn ẹ̀mí yẹn àti bára wọn ṣe máa rọrùn àwọn ẹ̀mí tó ya pátákó ẹ̀sìn ọlọ́run wọn à lè ṣọ̀kan láéláé ẹ̀rí fún àwọn gan fara wọn wọn ya pàṣírà wọn ni. bẹ́ẹ̀ ló ti jẹ́ pé àwọn tí máa ń ṣe Islam ó ràn wọ́n lọ́rùn láti ṣọ̀kan àwọn tí ó bá ti ṣe Islam kò ní rọrùn o torí nísìnyí ẹ̀yin ṣe Islam òdo ẹ̀ ń tẹ̀lé kìtàbù wa sunna ẹ lè dàbẹ́ ni tí ìṣe ìsìláàmù tí ọ̀jẹ́ tòdodo ṣe ń ṣe tọ̀rí kọ̀ọ̀kan nù àwọn tóró nítorí pé àwa gbọ́ra wa yìí àwọn ẹni tí ọ̀gbọ́ra wọn yìí wọ́n gbọ́dọ̀ yapa tìjàníyà kò lè bá kàdìríyà sí kàdìríyà kò lè bá rìfàáyà sí gbogbo wọn náà wọ́n tún máa yapa pẹ̀lú ṣàdìlíyà wọn ò tún ní ṣọ̀kan pẹ̀lú bàdàwíyà oníkálukú wọn yóò máa wò pé àwọn làwọn wà lójú àná àwọn yòókù ń bẹ lórí ìsìnà ni so bẹ́ẹ̀ náà ní gbogbo ìsìnà gbogbo àmì ẹ̀ríkì gbogbo àti tó bá wà lórí ìsìnà kan wọn à ní lè jọ ṣe pẹ̀lú ẹni tó wà lórí ìsìnà orí sinmi yàtọ̀ sí ẹni tí ń ṣe Islam òdodo kí ni ń tọ́ fẹ́ sọ pọ́ fẹ́ mú ọ ya pàṣẹ lómi ṣebí mùsùlùmí nìwọ̀n ok kí wọn á ní táwọn ń ṣe tọ́jú àtúnṣe tí wọ́n ń ṣe tẹ́ẹ̀ fi lè jọ ṣe torí ẹ̀ àwọn ẹ̀mí tí wọ́n bá jọ mara wọn dára wọn mà wọ́n ṣọ̀kan àwọn ẹ̀mí tí wọ́n dára wọn mà wọ́n yapa fẹ́ẹ́ tí máa ṣẹlẹ̀ nu jàmá akamakumullah lẹ́yìn tí hàn pé tó bá jẹ́ mùsùlùmí dúró dọ́gba o sẹ́yìn bá dúró dọ́gba tí wọn náà dúró dọ́gba kò sí bá àti lè jọ sí àmọ́ tí èmi ọba dúró dọ́gba tí wọn náà dúró dọ́gba kò sí bá àti ní yapa sọ ẹ ti rí àṣírí yí yapa ní eléyìí ti máa ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn síra wọn ẹ̀mí wọn wọn dára wọn àìdára wọn mẹ̀mí wọn ló bí yapa ẹ̀mí bá dára wọn mọ̀ dídá tó dára wọn mọ̀ yóò bí ṣọ̀kan torí rẹ̀ Ọlọ́run káwọn ẹ̀mí wa kọ́ dára wọn mọ̀ èyí lè jẹ́ káwọn ẹ̀mí wa kọ́ dára wọn mọ̀ ó náà ní ká di ẹ̀sìn Ọlọ́run ọba mú ká súnà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam ká di mú dáadáa ká má sì fẹsìn wá sáwádà ká má ìlànà òdodo ká má gbà pààrọ̀ lópin ìgbà tí èèyàn bá ti jẹ́ bẹ́ẹ̀ èèyàn ò ní di òmúlẹ̀ mọ́kò pẹ̀lú òkú ọlọ. mùsùlùmí kí ni ń tọ́ fẹ́ sọ pé ọjà yó tó fi sọ pé ìwọ ò ní ṣe súnà nàbì sallallahu alaihi wasallam kí ló ṣe ó fi wá jẹ́ pọ́n ẹlòmíì jọ lójú ju tẹni tọ́lọ̀ fi ìsìláàmù rán lọ ó dájú pé òronú dáadáa ni o. tọba fi lè lọ́ọ́ ronú na-anabi kò sí tẹlómi ìtọ́jọ tiẹ̀ adúpẹ́ fọlọ̀ lórí Islam adúpẹ́ fọlọ̀ lórí sunna ọlọ́run lè dára dákun má pa wá dá sáyà. akramakumullah adífìyí ń kọ́ wa ní ẹ̀kọ́ ńlá. ká lè bàa tí yọ wà nípò gíga ipò ọlá ipò àpọ́nlé kájẹ́ tí ó kọ́ ìmọ̀ àgbọ́yé ó sì fi hàn wá ìrẹ́pọ̀ ló yẹ wá ò yẹ wá o ká lè bàa rẹ́pọ̀ yọ bẹ́tà káwọn ẹ̀mí wọn dára wọn máa ń di dáadáa torí àwọn ẹni ẹ̀mí wọn náà bá tún dára tiwọn náà máa ń di àwọn káwọ wa dára wa mọ̀ kẹmi wọ dára wọn mọ̀ nídìí dáadáa ń ló pé wa o kìí ṣe káwọn ẹ̀mí wọ dára wọn mọ̀ ń di kódà kọtọ torí ẹ ẹjẹ atu olórí àdéhìí lónìí ẹni tó bá ní béèrè kó ṣe ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ kódà kù kó jẹ́ ká lè mójútó ẹ̀sìn wa dáadáa kó túbọ̀ fi.

sọ pé ó tó ajá báyìí lẹ́ẹ̀kejì látàrí pé tó ṣẹ́kù ó wá pa ọ́kùnrin pé hmm, bóyá inú àjẹrà rà ó kọ́lé èèyàn wá padà mọ̀ èèyàn wá rò pé nígbà tó ti ṣe ẹlẹ́ẹ̀kejì èèyàn mójú kó ń bẹ̀ fún bàá yẹn ọ̀tọ̀. ọkọlé láàrin ọkọlé láàrin. no èèyàn ń fẹ́ èèyàn gbé sẹ́kùn so lára màtíríà iṣẹ́ tó wọ́n lòun fẹ́ra wá parọ́ pé ibi báyìí ní èkó so wá ṣáàjà ó lè so ìyẹn ń fún ẹ̀ mójú kó bọ̀ yẹn sọ fún ìyá ò pé àǹfààní mi ò ní ṣe mọ́ ọ̀rẹ́ sì lè jẹ́ sí yẹn so ẹlẹ́ẹ̀kejì pé èèyàn fún èèyàn fowó èèyàn jẹ́ bí bá ń ra nǹkan báyìí nǹkan yẹn wá ti léwó tàbí nǹkan yẹn ó ti lé iye tí yẹn gbà kọ́ ni tẹ́kọ̀ọ́ fún yẹn kọ́ ni yẹn gbà so ìyẹn wá ti lo owó yẹn ó tẹ́kọ̀ọ́ fún yẹn gbà yẹn ti lò ajẹ́ nígbà tí ó dáwọ́ ẹ̀yẹn padà pẹ̀lú owó tí yẹn dá padà fún tàbí ìyẹn ti ra nǹkan yẹn gan ìyẹn bá ṣùgbọ́n owó tí wọ́n kó fún yẹn lásìkò yẹn ti lò ọ̀tọ̀ ni owó tí wọ́n ní pé ṣé ìyẹn ò jàǹbá àmọ́ náà ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹni tí ó pé bí ọmọ ilé yẹn ṣùgbọ́n gbogbo àti wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pé ìdílé ẹ̀kọ́ pé kẹsà sọ̀rọ̀ inú yẹn á máa ń fúlẹ̀ so gbogbo ẹ̀ ọ́ jọra wọn ẹni ẹni tó ṣe pé ọ̀tá tí ọ̀dà fún yàn ọ̀rẹ́ lèèyàn sì kà kún ọjà ń bẹ́yìn àbí ọ̀fẹ́ báyìí ṣiṣẹ́ ọ akọ owó nǹkan èlò tí ó lò tẹ́tí ọba yẹn sí ọkọ̀ lé ṣé eléyìí ti jàǹbẹ́ báyìí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jàǹbá ọ̀dà ọlọ́run bá ṣe léèwọ̀ nínú ìwà àti àwọn mùnáfíkì sì ní jàǹbá bá fọkàn wọn wọ́n sọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa ká jìnà sí gbogbo jàǹbá ká sì sọ̀ra fún kìí ṣe wà tó dáa kìí ṣe wà tó dáa ìwà àwọn sọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa ká má jọ ń eléyìí jẹ́ òtútù jẹ́mbẹ̀ náà. pé fásitì náírà tó bàtà ìgbà tó bàtà ìgbà àwọn nítorí pé nínú ọ̀rọ̀ tó ṣe sí ìbéèrè tó fi ọwọ́ lé ìta àmọ́jú ìlúgbẹ̀mẹ́rù tí ẹ sọ wípé kó padà sí ọ̀dọ̀ ìṣòro àwọn akẹ́kọ̀ọ́ náà wà. wọ́n ní àdéhìsì tó wá nínú al-arba'un nawawiya tí sọ́ábì kan sọ fún fẹ́ bí anabi sallallahu alaihi lọ́rọ̀ kan nínú islam tóun sì ní bí ẹlòmíì léèrè nípa rẹ̀ kánàbí ọ̀sán kankan fún nínú ẹ̀sìn Islam tóun ní bí ẹlòmíì nípa rẹ̀ ànábì ní qul amantu billahi thumma istaqim wọ́n ní kí ni tó máa thumma istaqim yẹn torí àwọn ń gbọ́ oríṣiríṣi ìtumọ̀ fún kò yé ìtumọ̀ rẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu qul amantu billahi thumma istaqim sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́yìn rẹ̀ wàá dúró dọ́gba ìtumọ̀ dúró dọ́gba ọ̀nà là ń pè ní al-istiqama oníke kò tó kọ̀ọ̀kan jánu fánu sọ pé mo gbàgbọ́ láì ṣiṣẹ́ gbàgbọ́ ẹni tí sọ pé mo gbàgbọ́ wàlá sọ́dá kọ̀ wàlá sọ́lá gbọ́dọ̀ tí wàá gbàgbọ́ èsì lọ wọn á sọ̀rọ̀ wa ni èmi náà mọ̀ mọ̀ kúkú gbàgbọ́ ìgbàgbọ́ mùnáfíkì torí ẹ ẹnikẹ́ni tó bá lóun gbàgbọ́ kò ṣiṣẹ́ gbàgbọ́ ìtumọ̀ al-istiqamah ká dúró dọ́gba fìgbàgbọ́ wá sí wàhù òní wọ́n ń pè ní al-istiqamah torí ẹni Ibn Taymiyyah rahimahullah ọkọ tírà kan báyẹn ó pè ní al-istiqamah láti ṣàlàyé irú àdìsí àti àyà yẹn wọ́n ní àdìsí kan tún wà tó tún jẹ́ àdìsí Jibril ọ̀nàwáwí ó tún mú wánu síra rẹ̀ náà Imam Muslim ló gbé jáde ó ní wọ́n sọ yìí pé fa asnada rukbatayhi ila rukbatayhi wa wada'a kaffayhi ala fakhidayhi faqala ya Muhammad akhbirni anil Islam pé ó mú orúnkún rẹ̀ méjèèjì ó fi ti orúnkún méjèèjì tà Nabi sallallahu alayhi wa ó sì káwọ́ rẹ̀ méjèèjì lórí itan rẹ̀ méjèèjì ṣé ọ̀ka ọwọ́ tiẹ̀ méjèèjì lórí itan ànábì méjèèjì ni àbọ̀ká ọwọ́ ara rẹ̀ méjèèjì lórí itan ara rẹ̀ méjèèjì gbólóhùn tó wáyé lédè lárúbáwá ọ̀kárí méjèèjì torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sẹ̀ yapa àwọn kan sọ yìí pé ńṣe ni màláìkà Jibril ló ká ọwọ́ rẹ̀ méjèèjì lórí tàn Nábì sallallahu alaihi wasallam méjèèjì àwọn kan sọ pé rárá ó ká ọwọ́ rẹ̀ méjèèjì lórí tàn ara rẹ̀ méjèèjì so gbogbo ìjọba fi túmọ̀ rẹ̀ mẹ́rin kò sí wàhálà mi ṣùgbọ́n ìtawà mú òun náà ká ọwọ́ rẹ̀ méjèèjì lórí tàn ara rẹ̀ méjèèjì. nítorí ó wá nínú hadith ohun tó fi hàn ara òhòhò wa òun náà ní tàn wá ìgbà tí Ali ibn Abi Talib radiyallahu anhu tí wọ́n ló jókòó ó fi tán lẹ̀ wọ́n á ní kọ́ká ìtàn rẹ̀ kọ́ká ńlẹ̀ kó fi ká ni ṣé mọ̀ pé ókè tí máa ń bẹ nù o ẹlòmíràn ti wá gbọ́wọ́ lé mi tàn kìí ṣe ìyàwó so a sọ pé gbọ́wọ́ rẹ̀ méjèèjì lórí tan ara rẹ̀ méjèèjì so eléyìí la wá fi túmọ̀ rẹ̀ ṣe ìjẹ́bù tó ṣe jẹ́ mọ́ ó sì wá nù àdé torí pé apá wa ń pa pé ṣé hòhò ní tàn àbí èsè hòhò ìgbà táwọn kan bá sọ pé ó gbọ́wọ́ ara rẹ̀ lórí tan nẹ́bì sallallahu alaihi wasallam méjèèjì àwọn náà rò wí kí ló dé wọ́n ní nítorí pé lọ́jọ́ kan anabi sallallahu alaihi wasallam ń bẹ nulẹ̀ abubakar náà wà nulẹ̀ umar náà wà nulẹ̀ anabi wá jókòó lọ́nà tí ìtàn rẹ̀ hàn bí usman ti ṣe ń bọ̀ wá sínú ilé báyìí lànàbí bá parama, mọ́ náà bá daṣọ bó tán aisha ń rí ti ń ṣẹlẹ̀ gbàtí àwọn bàbá rẹ̀ àti èkejì bàbá rẹ̀ Umar táwọn lọ tán àti Uthman Aisha radiyallahu anha wọ́n sọ fáwọn ẹbí sọ̀rọ̀ bá àìsàn náà pé bàbá mi ń bẹ lọ́dọ̀ yẹn parama Umar náà ń bẹ lọ́dọ̀ yẹn parama kí ló dé tó fi jẹ́ pé bàtí Uthman fẹ́ wọlé lẹ parama ẹlẹ́bi sọ̀rọ̀ bá àìsàn náà alẹ́ ẹ̀sítàhìí mimman yastahyi minhu malaikatu rahman ṣé kò yẹ kí n tijú ẹni táwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́ǹgá ń tijú ok ẹ tijú Usman lẹ fi para mọ́ tó wọn fi rí nǹkan kan nù tẹ́yìn ajá pé ìtẹ́yìn ṣe wò ó ìjọba ti ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ nìkan pé kó rí tẹ́yìn ọwọ́ pé àwọn mọ̀lẹ́kà ò ń tijú tiwọn ẹni tí mọ̀lẹ́kà wa ń tijú lẹ wá pa ìtàn má fún ó túmọ̀ sí pé tẹ̀yìn ṣe wò ó ṣèyínú àwọn tó bá ní ó sì di ìtàn ànábì sallallahu alaihi wasallam méjèèjì mu pé ìtàn ẹ̀ ṣe wòwò tẹ́lẹ̀ náà bí kéèyàn kàn gbá yàn lọ́wọ́ mu ọjọ́ ìlú sùdà. Thank you. pé àwọn sọlá àwọn àdéhùn wa gbọ̀n gba sọlá tọrọ bọ́ ìwà bí inú rọ́jà mi lẹ́nu ọmọ sọlá ṣe ó ṣe sọ ní bọ́ọ̀sì ọjọ́ bẹ̀rẹ̀ káwọn àwẹ̀ tí àwọn ọmọ ń gbà mọ́ sílẹ̀ tó bàbá tí wọ́n fẹ́ sílẹ̀ wá ní inú ṣàbán tí wọ́n náà ní ọmọ sọlá ṣe olómọ ń gba àwẹ̀ tó pọ̀ jù ṣé ní nọ́mbà àti pé wọ́n gba twenty twenty four twenty five tó ló ń gba sáà ní ìbéèrè alákọ̀ọ́kọ́ rẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹn pé ṣé ẹ̀dá náà lè mú tòun àgbà. nígbà tí a ti kà síwájú nípa nàbì sallallahu alaihi wasallam sọ pé al-mar'u ma'a man ahabba ìyẹn ọmọ abẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó bá jẹ́ mọ̀lẹ́kà la nífẹ̀ẹ́ sí nǹkan sáàmà bẹ pẹ̀lú wọn náà dáadáa ẹ̀gbọ́n gba ti arákùnrin tó ń béèrè ń pa ajó ní gbẹ̀ndàlù kì á máa ń bọ̀ náà fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá sọ pé kí ló ṣe é lẹ́dẹ̀ lórí sọ pé òun nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ànábì ànábì sọ pé alimaru ma'aman ahabba yẹnu kó máa bẹ pẹ̀lú ọlọ́run máa bẹ pẹ̀lú ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá tó bẹ́ẹ̀ náà ní wá pé màlẹ́kà ló nífẹ̀ẹ́ sí wọ́n máa bẹ pẹ̀lú màlẹ́kà yẹn So ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní ìgbà tí a rí i pé òfin ọlọ́run ọgbà kámi àti sùn yá mọ̀rọ́ jà bùbá yìí ká tẹ nọ́mọ láti bẹ̀rẹ̀ ká máa bá nsọ. so bàbá kan wá fẹ́ pàdé wọ́n á nítọ̀ ẹni oṣù ṣàbán lànàbì máa ń gbà pọ̀ ṣé tóun bá fẹ́ wá ṣe sùn yá mọ̀ ṣàbán yẹn tó lè máa bá lọ lọ́gbọ̀n gàdàbà náà kápẹ́ bíi ogúnjọ́ ìjọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ́ẹ̀ kò sí wàhálà tó tó ní dúró tó máa bá a lọ láti mẹ́jọ pa ọ́ la níbi àti ṣe Ramadan lẹ́sìn Ramadan lọ́ràn èèyàn tó lọ́n fi ọ́ léèrè Ṣàbáàn yẹn náà fìlà eléyìí jẹ́ bó ṣe jẹun. tó bèrè pé ṣé ìyẹn tí ó bá bọ́ fún ìfẹ́ tó ṣe àṣùgbà pé èèyàn lè ṣe lẹ́yìn ìyẹn tó fi wà lọ àti pé ọ̀rọ̀kàn àtàlù fàjì yẹn ṣé ó tọ́ fún yẹn náà ní ìgbàjẹ́ àlùfáàjì àlùfáàjì ọ̀sẹ̀ yẹn lè ṣe ní ẹ̀yìn àròsù. ẹ̀wọ́ wa ni owó lè tó fi síwájú àṣùgbà tó ìjọba pàtó àlùfáàjì. ẹni tó fi níbi àdéhùn bíi wọ́n pé àtàkùn sọ̀rọ̀ yẹn jẹ́ méjìlá ó ní téèyàn bá ṣe sunnatun ratibatul fajr tí ma síwájú àṣùbà èèyàn ṣe títí téèyàn ti parí àṣùbà téèyàn lè ṣe lẹ́yìn àṣùbà raka'ata al-fajr tó nà bá bọ́ mayàn lọ́wọ́ wọ́n ní sáà lè ṣe lẹ́yìn àṣùbà àkọ́kọ́ súnà rọ́tíbà tó máa ń síwájú àṣùbà ọ̀nà ní rakàtà àlùfàjì kò sí yàtọ̀ láàrin méjèèjì rákà méjì lásán nu àdéhìí ọmọ àbíbà wọn àti máa mójútó wọn lóru àti lọ́sàn ẹni tí máa mójútó wọn ọlọ́run ti torí rẹ̀ kọ́lé kan fún lálùjẹ́nà rákà méjì ṣáájú àṣùbà yẹn ọ̀nà ní rakàtà torí ẹ̀ kò sí yàtọ̀ ẹni tí ò bá lè ṣe rakàtà àlùfàjì rẹ̀ tí wọ́n fi parí sọ̀láàtì lọ́jọ́ nǹkan tí ọkàn ṣe náà ni pé tó bá wù tó bá ń sálámà ó lè múra kàtá àlùfáàjìrì wá tó bá sì wọ́n lè dúró di àsìkò àbọ̀há kọsàn rakàtà àlùfáàjìrì rẹ̀ aláìdá ìyẹn abú tí ò ní san padà torí pé Ànábì sallallahu alaihi wasallam ní rakàtà àlùfáàjìrì khayrun min ad-dunya wa ma ó lóore ju gbogbo ilé ayé àti ti bẹ́ẹ̀ lẹ́yìn ìjà bó ṣe jẹ́ náà má lè fi sí. Thank you. diagnostic property wà ní. so ìgbà tí January tí mo wá sí ilé tí mo wá lójúmọ̀ sọ ó pè mí pé kí n dúró pé òun fẹ́ ṣe àwọn program kan òun fẹ́ sì mọ̀ pé òun fẹ́ ta ilé yẹn lórí ìlàjẹ̀ nípa ilé rẹ̀ ilé ńlá nílé rẹ̀ ní ilé rẹ̀ bàbá yìí jẹ́ ọba Yorùbá ìlú ọ̀tọ̀ so ọ̀làlùdọ̀ ti láti olójúmọ̀ sọ fọ shoes ní ìjábá yẹn wálé.

ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé àwọn ti ta ilé o àwọn ti ti láti pé àgbà ti dé bí àwọn fẹ́ mú fa ilé padà wọn sì ká tó darí so àwọn tí wọn ní kó ẹrù tó wà ní yàrá mi àwọn máa ń kó wálé tó dà wá sí ẹ́ńdì ẹbí ẹni tí ó ra ilé ẹ̀ ìlú àgbà tí ilé haúsá lọ ra ilé ẹ̀ so haúsá yẹn ló lè máa ń bá mi ní ilé ẹ̀ bàbá yẹn ti wáyé láti ṣe láríṣà tu so màdá lọ sí mọ́sáàtì bí láti ṣe ìgbà máa lọ bára bàbá ẹbí sí ẹ fún mi lóòrùn tó bẹ̀rẹ̀ bá ń ṣe ẹ ní ẹ ẹ̀ka bí sí iṣẹ́ tó ní ẹ fi lọ́rọ̀ wá ní láàrin ìdáwọ́ sí ìdáwọ́ sí láàrin ìwà ní bí lọ́bẹ̀jọ́ ìfọ̀n mọ́lá méjìlél pé bóyá nílò kankan náà ni wà ṣùgbọ́n mo lálẹ́ dé lọ́dọ̀ aláàjì mọ́lá tí ẹ láti dá sí àwọn ọ̀rá yìí láti bí bàbá yẹn náà ti lọ àwọn orí wọn ni wọn tí mi ò lè ṣe ìwé àbá ìjẹ ìdílé bẹbẹ bẹbẹ kò ní ìdìbò sọ síta ó di wọn sí sọ̀rọ̀ àṣẹ mùsùlùmí ó wà ní tó bá jẹ fámìlì rẹ àwọn ọlọ́run àti tó bá rán wọn sílẹ̀ ìtìjú pé òun ló ń ṣe báyìí ní ti san owó yẹn fún wọn tí ètò jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bó ṣe jẹ́ so kẹ́lómi ọ̀hún abẹ́rẹ́. sáré fọfọ. ìwé tí ẹ bá wọ ìwé jẹ́nìmọ̀ tí ò ní àwọn sálẹ fi ṣe sọlẹ à rárá o àfi tẹ́ bá fa omi sí imú yín tẹ́ sì yọ ẹnu yín tẹ́ sì fi sétí yín khurujan min al-khilaf láti bọ́ lọ́wọ́ ìyapatọ́ wà láàrin àwọn olùmọ̀ náà. ara wọn sí. ní báwo. bí bóyá àwọn kan ní orí ojúkànnà mọ́náràjì kan tó ń tẹ̀lé táwọn kan náà dẹ̀ wà ní ojúkànnà mọ́náràjì táwọn náà ń tẹ̀lé wọn á ní ìgbà tara wọn látara àfẹ́yídà sí ń bẹ ní ọ̀pọ̀ wọn àbí tó kálí púpọ̀ yìí. sáà nìbí rẹ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ ìbéèrè aláwọ̀kọ́ ni téèyàn bá sọ nǹkan. wọ́n ní ká bá sọ nǹkan nínú mọ́ṣáláṣí ọ̀nà wo ni wọ́n fi fi wẹ́ lọ àbí táwọn bá bá wọn rí nǹkan yìí nù mọ́síláṣí ọ̀nà wo láti kéde ẹni tí nǹkan sọnù fún kò gbọdọ̀ fi wẹ́ lọ nínú mọ́síláṣí tá a bá sì gbọ́ sẹ́nìkan bá dánrú ẹ̀ wò á ní ọlọ́run ní jẹ́ orí náà kékeré sàdúrà èpè ni wọ́n fún un torí rẹ̀ wọ́n yẹ sọ nǹkan nù kan fi wẹ́lọ̀ nù mọ́sálásí ṣùgbọ́n sẹ́yìn bá rí nǹkan ẹ̀yin lè kéde wípé àìbáàmà sẹ́yìn kan bá sọ nǹkan nínú mọ́sálásí kó wá sọ fún ẹni báyìí báyìí bóyá ó lè jẹ́ pé nǹkan rẹ̀ náà ni nǹkan tí wọ́n rí yẹn tẹ́lẹ̀ yẹn òwúrò àmẹ́ni tí nǹkan sọnù fún òde mọ́ṣáláṣí ló ti lè kéde kò gbọ́dọ̀ kéde nínú mọ́ṣáláṣí. wọ́n ní ìgbà tí ẹ̀ ń sọ pé àwọn ń tọ̀rí kọ̀ tìjàníyà kọ̀bá kọ̀dìríyà sí àwọn méjèèjì wọn ò tún bá rí fàáríyà sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀bá ṣàdìlíyà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn kíyèsí pẹ̀lú rẹ̀ náà máa ń ṣẹlẹ̀ láàrin àwọn súnà báwọn súnà náà àwọn náà àwọn kan yìí báwọn kan ṣe àwọn kan yìí fẹ́ báwọn kan àwọn kan máa sá báwọn kan àwọn ọmọ ọ̀rọ̀ tuntun káyọ̀dé ìdíje súnà bídí àwọn súnà àtànàbì sallallahu alaihi wasallam àwọn àlè yapa síra wọn bá bóyá tẹ bá ní sáǹpù ẹ lè mú wa o àmọ́ bá ti súnà ànàbì sallallahu alaihi wasallam à ń gbà bẹ́ẹ̀ pé orí àánú làwọn wà orí ọ̀nà ni wọ́n wà súnà wọn lè ya pàbà láéláé bóyá ojú tẹ̀ ń wò ni ojú tẹ̀ ń fi wò lẹ́ ń wò pé wọ́n ń sọ ọ̀dà ọ̀tá báwò àgbọ́yé ó lè yàtọ̀ ọwọ́ tí kálukú sì fi mú nǹkan ó lè le jura wọn lọ. àmọ́ kìí ṣe pé bóyá súnà wa dàbí tọ̀rí pọ̀ tí ò dá náà ká máa sọ pé dàbí tó lè jọra wọn lọ́dọ̀ pé ọ̀pá ìmú bí ẹ dákun <laughs> ẹ a lè fi àwọn tí wọ́n ṣe súnà ìwé àwọn tọ̀rí pọ̀ wọ́n jọra àwọn eléyìí àwọn nímà máa àwọn ilé olùdó làwọn odò gbanduku ni táwọn ṣe tí bá ń sọ fún yín tipẹ́ ẹni tó bá ti tọrí kọ yóò jò lódò tó ń torí wọn ní kọ̀kọ̀dọ̀ béèrè àfi tó bá fẹ́ sórí ibú mo rò pé nínú súnà ẹni tí wàá béèrè láti fẹ̀kọ́ béèrè kọ́ má bàa tẹ́ ẹ̀ so àmọ́ pé má béèrè ọlọ́mọdé torí àkàràmọ̀kùnmọ̀lá ká máa pín ẹ ẹ nonsense rubbish kan ló ń ṣẹlẹ̀ láàrin àwọn tọ̀rí kan náà ó ti rápálá wọ́bù kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ tó báyà ojú tẹ̀yìn fi rí ni tẹ̀sí títí jàǹká ò bá wà wájú èyí ríran dáadáa fa jàǹká ò yẹn jẹ́ kéèyàn ó ríran dáadáa báyà jàǹká ò ń bẹ lójú ńgbà tẹ̀ wò tó alùsùn náà ò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá tó ṣùgbọ́n lè jẹ́ pé àgbọ́yé tí kálukú ní nǹkan ẹyọkan àgbọ́yé yẹn yàtọ̀ sí ara wọn ó lè jẹ́ pọ́wọ́ tí kálukú fi mú nǹkan tẹ̀kan lè ju ti ẹnìkan lọ àmọ́ pé wọ́n á ti wá di nǹkan míì látàrí eléyìí kò lè ṣẹlẹ̀ láéláé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sọ pé alùsùnà àwọn gangan gangan lẹni sọ̀rọ̀ wọn kò jù àwọn èyí ṣe bí àwọn tí wọ́n yapa wọ́n ní ahlùsùnà nínú àwọn ẹni tí ń ṣe islam wọ́n dà gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí láàrin gbogbo àwọn tí ń ṣe ẹ̀sìn míì tí ń ṣe islam torí pé ahlùsùnà ọ̀rọ̀ wọn jọra wọn bàjẹ́ ọ̀rọ̀ wọn ìtakùrà wọn rárá tẹ̀lé ìjẹ́bù sí àfitẹ́yìn bá fẹ́ dàrin ahlùsùnà rú o tó àwọn ọmọ àjẹ́ńdà o tẹ bá fẹ́ dàrin ahlùsùnà rú lókù àmọ́ àárín wọn dàrú àárín wọn dàrú eléyìí alhamdulillah àárín wọn dàrú so àmọ́ tó wá pọ̀rọ̀ tẹ̀ sàn ó láwọn ẹ̀gbáǹpù tẹ fẹ́ mú ẹ wá mú wa náà. Fifty-five, fifty, yeah wọn. ó ti ó ti yá lọ́dọ̀ àwọn ènìyàn bí àwọn abúlé òkú àti ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mú wọn fà wọn. tó mú ọ̀rẹ́ tó ìdílé láti ọ̀rẹ́ lọ́n fà sí àwọn fẹ́ǹdì gọ́ọ̀mù láti ìdílé wọn àpè. mo wá ní ṣé ìyẹn lè lo fún káàdì mi kí ẹ̀ fi pè bóyá ìwà káyàn náà ìyẹn náà sì ti gba lábẹ́wò lọ tó wá jẹ́ pé owó èèyàn lọ yá láti kọ́kọ́ pa òye tó wá lè lábẹ́ òfin wa ṣé èèyàn ti lè pàmò ní àbíkí. tọ́ wọ́n ní tí àwọn bá rí ansẹ̀tì yìí tó wá ṣẹlẹ̀ pé ansẹ̀tì táwọn rí èyí báyìí àwọn àwọn ń dẹjú àwọn ń dẹwọ́ àwọn ń dẹra pé kẹ́ni tó ní kú díẹ̀ pé káwọn ò lè bá gbé ẹrù rẹ̀ rí lọ́wọ́ kó pè. àwọn wa mọ̀nà táwọn ó ṣe táwọn ó fi rí ansẹ̀t yìí sọwọ́ sẹ́ni tó ní. ṣùgbọ́n ma pé nǹkan sọnù sọ́wọ́ mú mi nínú irú nàìjà tó wọ́n á ní tọ̀ nísìnyí báyìí àwọn tó wá kíyèsí nǹkan kan lára ansẹ̀t pé ẹni tó ní ó ti fi jẹ gbèsè púpọ̀ irú ẹ don't be stranded borrow money abẹ́rẹ́ nǹkan náà ó ti ti yá owó bàjẹ́ tó ń bá sáàtì fẹ́ fóònù ẹ yá mi five hundred ọ̀dà ẹ bá mi fi oní three hundred ránṣẹ́ ọ̀dà ẹ bá wọ́n á fura pé gbogbo bí yẹn náà bá dé lóòdì káàdì ẹ̀kan náà ní mi wọ́n fi ń di àwọn gbèsè tó ti wà lẹ̀ kọ́ mọ̀ lọ jẹ́ pé nítorí irú nǹkan lẹ́ni tó ní fóònù gan ò ṣe pè tó wọn á ní pé èèyàn lè lo síìmù mi láti pe nọ́mbà tó pè kàn iṣẹ́ mẹ́ni tó ní nọ́mbà báyìí báyìí àwọn ènìkan tó wá sàyàn ló lobó pé ọjọ́ mọ̀dá o kọ́mọ́jẹ́ kí wọ́n fi dẹ tàkúté ni tí wọ́n kàn wá rọ bóòlù ó ti àṣẹ ó ti sùn ó láti sùn ọlọ́fọ́n lọ́pàá kọ̀rọ̀ pé yé <laughs> ọ sọ pé orí yẹ ọlọ́pàá àwọn ọmọ bí wọ́n ṣe bọ́ tírèsì ẹni tó láǹṣẹ̀ kí wọ́n ṣe mí wọ́n sáàtì mọ́ kú pẹ̀lú àràmù lọ́wọ́ eléyìí lẹ́gbẹ̀ẹ́ ṣe jẹ́ wọ́n ní àwọn ọ̀mà ìbéèrè kejì wọn àmì dáhùn torí béèrè tí ọ̀dà ni a sì fẹ́ kẹ́ máa béèrè béèrè tí ọ̀dà ẹ̀ tí wọ́n bá ti níbọn tọ̀gbà láńsẹ̀yìn táwọn olè wa kọ́ ọmọlé ẹ̀wọ́n gbogbo àwọn béèrè àwọn béèrè tí ọ̀tá ni wà blázi àwọn béèrè rádaràda tó ẹ má máa béèrè torí pé ìyẹn máa ràn kan kí dáadọ́ ṣẹlẹ̀ sí yẹn ìyẹn ràn kan ká ìdọ́ ṣẹlẹ̀ sí yẹn ẹni tí wọ́n bá pa nínú Islam ṣé wọ́n pè mọ́ pa yẹn ní à tẹ́kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́wọ́ apá <laughs> torí di eléyìí.

kí gbogbo àwọn ọmọ rẹ̀ kí wọ́n á péjọ sínú yàrá tí wọ́n fẹ́ wò bí náà àtọkùnrin àti obìnrin tí ó lẹ́tọ̀ọ́ bẹ̀ nínú Islam lórí pé ìwò máa ràn níbẹ̀ yẹn. wọ́n ní ṣé bá ń ṣe ń wẹ àwọn ìwẹ̀ yòókù náà ló ṣe máa ń wẹ òkú bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń wẹ jánábà náà ni wọ́n ń wẹ haid bẹ́ẹ̀ ni wọ́n ń wẹ nifas bẹ́ẹ̀ ni wọ́n máa wẹ̀wẹ̀ ìyẹn ìyàtọ̀ tọ́kàn wà ń bi ìwé òkú ni pé wọ́n wẹ̀yàn ni kìí sùn ní ọ̀wẹ́ rà rẹ̀ tọ́ àwọn ọ̀wẹ́ yòókù ọlọ́lọ́wẹ́ fúnra kọ́lá fẹ́ẹ́ fẹ́ di mùsùlùmí nìkan àní sọ pé afẹ́ lọ́wẹ́ àwẹ̀ kìnnì má ti sọ ọmọ rondo so ẹ̀yìn ò jẹ́ bá wọn. bákan náà ìwẹ̀ tí wọ́n ń wẹ̀ òkú á lo omi tán mọ́ bọ́ọ̀yà tún lo omi sídra tí máa ń hó sẹ́ tó bá tún yẹ ilé ìjọsìn tó a bá fi sin ara rẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn yóò jẹ́ kí ara rẹ̀ kó lè so pọ̀ kó má jẹ́ kí ọmọ jábútẹ́ ń gbọ́ láìpẹ́ ọjọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ńlẹ̀ o. kò sí bùkátà kíkẹ́ kí ọmọ wa ń sá sẹ́yìn torí pé wọn ò sí ìkúrí lé yín ló fi ń sakọ tòunjọ́ tó máa kúrí lé yín wọ́n lè sọ̀rọ̀ àmọ́ kí ó róńdó yìí pé tọ́ àwọn lè má mú wa ẹ̀ wá bá wa wẹ̀ kú lọ́ba ti fẹsẹ̀ fẹ́ wọn gbọ́dọ̀ dáhùn wọn náà lọ́ba àwọn wẹ̀ ẹ̀yin ẹ̀sìn máa kójó lọ́pọ̀lọpọ̀ mìíyàn nísìnyí wọ́n àti ẹni tó kú lẹ́jọ́ sun yàrá wọ́n ò tí wàá mọ̀ kó kú so ọlọ́run á ní kí ẹsẹ̀ rẹ̀ ó ṣubú lé ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ wá wúwo torí ẹ̀mí ti bọ́ la màá sáfẹ́ kó lórí ẹsẹ̀ mi mọ̀ náà á ah, ọ̀fẹ́ pẹ́ ẹsẹ̀ mi ni tí wọ́n dìde pé ọ̀fẹ́ lọ sálù àlà lọ́ọ́ máa ń di pé wọ́n máa ti pè àṣùbà wọ́n máa ti pè àṣùbà ní ọ̀bá dìde. ẹ̀yin ara ilé ẹ̀gbà mi o nígbà tí wọ́n dì wọ́n bá bá kó ti kú ìwọ lọ́kọ̀ọ́kọ́ sá ó lè sá láti bí ìfọ́jẹ́ pé ẹ lé mú títí ẹ̀ rí àfinibíbo wọn ń pè kápódò ọba kí ló dé òkú ló ń sùn tì lè tó bá máa payẹ̀ ló ti ẹ kọ́kọ́ kó tó ti pọ̀ ọmọ kó ti kú ọjọ́ burúkú làwọn èèyàn nísìnyí gbà tó ti wá mọ̀ kò tí fún wa ní wọ̀lọ́wẹ̀ kò sí ti ó ṣe fún ọ tó ń ti kú ó sì ń bùkátà wẹ̀ yẹn sọ ẹ wẹ̀ tí wọn náà lè rẹ ẹni tí ó wẹ̀ ọ́ yọ tí wọn náà bá lọ wọn á ní ìbéèrè mí ní sìnká pé bàbá kan ló kú àbí ìyá ṣé gbogbo àwọn ọmọ tó bí náà lè pé ibi tí wọn ti ń wẹ̀ ń bọ́ lọ́wọ́ àánú ẹ̀sìn Islam torí tí gbogbo yín bá pé bẹ́ẹ̀ ẹ rí i pé kámẹ́rà náà wọ̀ tí wọ́n máa ya fọ́tò ńjọ́ tá à ń wẹ bàbá ni ńjọ́ tá à ń wẹ màmá ni ẹ dákun ṣé kámẹ́rà ń gan ọ̀yẹ́ kọ́ fọ́njọ́ kí la fẹ́ kí la fẹ́ ká bàbá wa kú sínú yín dùn ní tẹ́ wàá máa kárọ́ ṣẹ́jà kíyè sára wọ́n á ní ṣé àwọn ọmọ lọ́kùnrin àti ọmọ lóbìnrin lè péjọ ọbẹ̀ sí tó sì jẹ́ pé kò sí fún ìṣèwẹ́ tí wọ́n wò ní hàn à ìhòòhò ní hàn fóònù ní ìṣòwò sì wá hàn tó láti. òkúta ẹfẹ́ wẹ̀ kò bá àjọkùnrin àjọbìnrin àárín ìdodo sórúnkún rẹ̀ méjèèjì ẹ fàṣọ bò ẹ wẹ aṣọ ma ṣe ìwọ gan tán wẹ ọ̀lẹ́tọ̀ láti rí ní ti ń bẹ ní abẹ́ aṣọ tẹ wé ma o amọ̀sibọ́sí bá ń gbọ́wọ́ wọn òkè ẹ bá ń fẹsẹ̀ wọn òkè àwọn alábàánigbé ọwọ́ sókè alábàánigbẹ́sẹ̀ òkè ni wọ́n á máa wò owó dání lórí kíni. ẹ kí yorùbá àwọn náà sọ pé ní táàkù lórí òwò ẹni àìfara pamẹ́sì sonú àdá yorùbá mi yorùbá lẹ́bù ni ó tilẹ̀ jẹ́ pé àwọn gan léde yorùbá ń gbà lérò ni pé ẹni tó bá kù àṣírí ó sí i. gbogbo ń ta aláǹgbé pamọ́ láyé pé ẹnìkan jẹ ní owó máa jẹ nìkan gbogbo ẹ̀ ní ọ̀padà rí ó yẹ kí n tètè sọ fún kí n tó kú èsì pé lérò di tí wọ́n gbé pamọ́ tẹ́lẹ̀ náà torí lẹ́yìn àdàlù kò ti jẹ́ sẹ́sẹ̀ náà ráwọn ọlọ́run ṣe àwùjọ tá à ń gbé pọ̀ ní ìsìn tó máa gọ́tà sì ń bẹ́ẹ̀ àwọn ẹni sẹ́ńjọ́ ń tayò ní ọ̀tún kọjú sí yọ̀yọ̀dì ni yọ̀yọ̀dì yọ̀ mọ́ flọ́ọ̀ṣì gbogbo lẹ̀ pẹ̀lú tọ̀ ẹnìkan ti sọ pé ah kí ló ń fìdí lẹ̀ wá ti wá sí òní tìjú ni pé kíni kíni bẹ́ẹ̀ kí ló ń gbé di jẹ́yìn náà gbé di wọ́n tún lè pa owó ẹ̀hún àti pa pé ẹni tá a kù tó rí rí wọn ẹni kí wọ́n fẹ́ máa gbogbo àbí òye wa àwọn dìdìrín já tó nítorí pé laysa ba'da al-kufri dhanb tí ẹ bá ti jẹ́ kèfèrí kò tún ṣẹ̀ṣẹ̀ kan mọ́ mùsùlùmí oní ọ̀fẹ́ tọ̀ tí ọ máa lọ ẹlòmíì ó ti rẹ ah, ẹ kíní yìí àwọn mùsùlùmí ní bá rìn fa gbà tí ọgbà sẹ́yìn kíní adúrúbi tí ń lọ nítorí pé ọfẹ́ tọ̀ lásán abẹ́rẹ́ ń adúrúbi tí ọ nítorí pé ìtọ̀tẹ́rì yẹn tọ́ọ̀ bá tún sọ́ra fún ọ̀ngán fàyà sáré ó fa ìyà sàárè anabi sallallahu alaihi wasallam ó ní ẹ ṣọ́ra fún ìtọ̀ yìí ìyẹn ní kíkẹ́ ẹ bá tọ̀ ẹ má jẹ nǹkan sẹ́kù láì jẹ́ pé ẹjọ́ jáde tó bá sì jáde ẹ tábà dáadáa ẹ má fi tọ̀ fi kùn ṣòkòtò àti pátá yín láró nítorí pé fa inna ammata adhabil qabri minal bawl torí pé ìtọ̀ pọ̀jù nínú ìyà tí jẹ àwọn èèyàn nù sáré ìtọ̀ ni ó fà á torí ẹja kíyè sára o lè jẹ ló ti jẹ náà maaleykum torí ẹ ṣe bá fẹ́ wẹ bàbá yín ẹ nídìí kẹ wá tó so ọwọ́ èèyàn kan tí ọwọ́ kù àti èèyàn kan méjì tó bùkátà tí wọ́n máa ràn lọ́wọ́ àwọn nìkan ni ọwọ́ à ń bẹ̀ yé ṣe pé gbogbo èèyàn ló dùn ń bẹ̀ náà. Right tó ti pè wọn àṣùbà tó tó bá kú káyọ̀ tó tó lè kí sábà tó dé wọn lẹ̀. wọ́n ní ilé ìbéèrè ti parí dáàsì lálẹ́ wọ́n ní tí oorun bá gbìyàn lọ èèyàn lè ṣe sọ̀láṣẹ̀ làìṣà èèyàn wá jí ṣáájú àṣùbà tó <coughs> gbàtí èèyàn jí ṣáájú àṣùbà yẹn èèyàn wá ṣe sọ̀láṣẹ̀ làìṣà ṣé ó tún lè ṣe solatul witr dáadáa yóò ṣe solatul witr lẹ́yìn rẹ̀ ó tó wá di kọ́ lọ ṣe rakata alfajr lẹ́yìn gbàtà alfajr àríwá yọ kó tó ṣe solatul fajr. àmọ́rú oorun tí máa gbèyàn lọ téèyàn máa fi di pé kò ṣe ìṣáì lásìkò rẹ̀ oorun burúkú ni o kìí ṣe oorun tó dáa kìí ṣe oorun tó yẹ kéèyàn máa sọ̀rọ̀ alẹ̀ fúnru rẹ̀ ẹ má jẹ́ àgbàgbé ilé ayé yìí arìnrìn àjò ni wàá gbogbo rọ gbogbo rọ yọ padà yí rọ náà ni lọ tó ẹ kò sí tó kù ju tá ta kà fún lọ ẹ̀sìn tá kà fún oní tó wá yẹ ká wá fi sábàbí àti rí ọlá àti rọ́là wa ká máa fojú rẹ̀ yẹ o ó sì tún burú ju ó sùn gbàgbé lọ kéèyàn máa sin lọ́n tòròjú tòròjú ẹ̀rẹ́ lómi tí ó do pẹ̀mbọ̀ ó kú ti sùn ti rẹ̀ mí láti àárọ̀ ẹ̀fún láti ìjà ìtàn ó ti mọ́kiri gbogbo ẹ̀ náà láti. ọ̀hún ẹ̀ ohun إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا ọlọ́run amúnáfíkì ń tan ọlọ́run ọba jẹ ọlọ́run tan àwọn náà jẹ tí wọ́n bá dúró pé àwọn fẹ́ẹ́ ṣe sọ̀lá àti wọ́n máa dúró tòròjú tòròjú ni kárí mi náà máa ń ṣe sáwọn èèyàn wọ́n èèyàn rántí ọlọ́run rárá nínú sọ̀lá tí wọ́n. ṣẹ̀jẹ̀ á sọ́ra fáwọn ọ̀wá yẹn lọ́kàn jẹ́ gbára gbóná ni òsín lọ ọlọ́run sì bùkátà rújọ sí gbára gbóná gbára gbóná kò sí lọ́nsánsì lọ́lọ́run ọba ń fẹ́ náà. pandemic.